wọ́n ti mú mẹ́rin nínú àwọn ajínigbé tó ń dà wọ́n láàmú nípìnlẹ̀ Ògùn ẹni ọdún mọ́kànlélógún péré ni Ismaila Ibrahim òun lọ́jọ́ orí ẹ̀ kéré jùlọ nínú àwọn afurasí ọ̀daràn mẹ́rin kan tọ́wọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Ògùn ṣẹ̀ṣẹ̀ tẹ̀ iṣẹ́ ajínigbé làwọn olubi ẹ̀dá náà ń ṣe inú igbó ńlá kan tó wà lágbègbè ìbára orílẹ̀ ni wọ́n fi ṣe ibùba wọn ibẹ̀ ni wọ́n lúgọ sí tí wọ́n ti ń dá èèyàn lọ́nà tí wọ́n sì ń jí wọn gbé gbowó ńlá ṣùgbọ́n ọwọ́ pálábá àwọn ti ségi orúkọ àwọn yòókù ni Musa Muhammed ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ọ̀kan làwọn Muhammed ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n àti ẹni tó dàgbà jù láàrin wọn ìrékùrà àbú ẹni ọdún mẹ́tàlélógójì alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn sọ fàlàròyé lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹtàlélọ́gbọ̀n oṣù kọkànlá yìí pé látàrí bí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti àkọlù ṣe ń wáyé lemọ́lemọ́ pàápàá lágbègbè sóyọyẹ àti ìbára orílẹ̀ ó ló ti fẹ́ dojoojúmọ́ táwọn aráàlú ń wá fẹjọ́ sùn ní tẹ̀sán pé àwọn ajínigbé ń hàn àwọn léèmọ̀ lágbègbè ọ̀hún èyí ló mú kí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Lánrè Bankole pàṣẹ fáwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lẹ́ka tí wọ́n ti ń gbógun ti ìwà ìjínigbé pé kí wọ́n wọnú igbó tó àwọn amòòkùnṣìkà ẹ̀dá náà kí wọ́n sì wá wọn láwárí níbi yòówù tí wọ́n bá fi ṣe ibùba wọn. CP Taiwo Ọ̀pádìran ló léwájú ikọ̀ àwọn ọlọ́pàá ọ̀hún ìwádìí ìjìnlẹ̀ àti ìfimúfínlẹ̀ tí wọ́n ṣe ló jẹ́ kí wọ́n rí ìrúkúra àbúmú ó jẹ́wọ́ fáwọn ọlọ́pàá pé òun lòun ń kó nǹkan ọ̀jà olóró táwọn ajínigbé ń lò fún wọn ó lóun kì í jíyàn gbé ní tòun o ṣùgbọ́n tí wọ́n bá nílò ìbọn àti ẹ̀tù àti ọta òun lòun ń bá wọn wá tóun yóò sì jẹ́ kó tẹ̀ wọ́n lọ́wọ́ mímú tí wọ́n mú àbú yìí ló jẹ́ kíṣẹ́ àwọn ọlọ́pàá náà yá wọ́n ló ran àwọn lọ́wọ́ láti rí ẹnì kejì ìyẹn Musa Muhammed mú bó ṣe ń jáde bọ̀ láti ibùba wọn láṣàlẹ̀ ọjọ́ kan ó fẹ́ wá ra oúnjẹ fáwọn tí wọ́n jí gbé tí wọ́n so mọ́lẹ̀ bí ẹran sáhàmọ́ wọn àti oúnjẹ táwọn ajínigbé ẹlẹgbẹ́ rẹ̀ yóò jẹ nígboro ìwádìí tí wọ́n ṣe fáwọn méjèèjì yìí ló tàṣírí pé àwọn ajínigbé ọ̀hún ló jí bíṣọ́ọ̀bù Joshua Ọládìméjì gbé ní ṣọ́ọ̀ṣì àgọ́ àdúrà Prayer City tó wà ní kéèsàn abẹ́òkúta lọ́jọ́ kejìlélógún oṣù kẹsàn-án ọdún yìí bákan náà ni wọ́n jẹ́wọ́ pé àwọn làwọn jẹ́ abilékọ kàfáyà jẹ̀lílì gbé ládùúgbò ògo tuntun nílùú ìbára orílẹ̀ lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án kan náà àwòdì tó ń rè bàrà tí ẹ̀fúùfù ta nídìí pẹ́ ó lóhun tó bá yá kan kò tún gbọ́dọ̀ pẹ́ mọ́ àwọn méjèèjì tọwọ́ tẹ̀ yìí ti mú kíṣẹ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ náà yá wọ́n jẹ́wọ́ bí wọ́n ṣe máa rí àwọn yòókù mú lọ́wọ́ bá tẹ Ismaila Ibrahim àti Ọ̀kánláwọ̀n Muhammed lára nǹkan ìjà tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ ni ìbọn olójú méjì kan àti ìbọn kan wọ́n tún bá ọ̀pọ̀lọpọ̀ oògùn abẹnugọ̀ngọ̀ àti ọta ìbọn rẹpẹtẹ níkàáwọ́ wọn. Báńkọ́lé ti pàṣẹ káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ túbọ̀ ṣèwádìí tó lọ́rìn lórí ìṣẹ̀lẹ̀ yìí ó láwọn ò ní jáfara láti fojú àwọn apamọ́lẹ́kúnjayé náà balẹ̀-ẹjọ́ tíwádìí bá ti parí bákan náà ló ní àwọn ò ní í dáwọ́ dúró láti ṣàwárí àwọn ajínigbé àtàwọn jàǹdùkú tó fi igbó agbègbè náà bójú láti máa da omi àlàáfíà ìlú tó wà láyìíká náà rú. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.